وانت في سوف هذا السؤال بسم الله الرحمن الرحيم كتاب الاتكادنا لكن قالوا تجوان تخنان كويس النجي حكم الصور المتداولة بين الناس اليوم ilé ìdájọ́ owó tí wọ́n lò ní kọ́ntí kọ́ntí síra wọn dáwọ́là kọ̀ọ̀kan ìgbé àlówó tí wọ́n tọ́ ọtí tó ma àwọn na gíga ní tí wọ́n ti kọ́kọ́ bẹ́ẹ̀ tí owó kọ́ntí tí wọ́n ti tó ma adájú bá pàdé rí kọ́ntí kan tó pé owó tí wọ́n ń wọ̀n lẹ́kọ̀ọ́ tó láti bẹ̀rẹ̀ nu ẹ́ ẹ́ ìkàlóòtọ́ ìtí dìbò ní ìwá tí ọ̀wọ́lé àti ìkàlóòtọ́ لكن حكم الصور متداولة بين الناس اليوم ìdájọ́ owó táwọn èèyàn lò láti kọ́ sí ìdọ́ọ̀là kan ọ̀rọ̀ yẹn lò láàrin ara wọn láwọn tó ń gbé ẹ̀kọ́ náà ní owó tó ń lò bẹ́ẹ̀ ni mo ń béèrè ni pé ibi tí fẹ́rí kọ́ńtì ti lọ pé owó wọn ọ̀ya fọ́tò ẹnìkan sí èmi fẹ́ẹ̀rí mi fẹ́ẹ̀rí tọ́lọ́wọ́ yìí ní kọ́ńtì ti owó yẹn wà print tí wọ́n bá di ilé ní wọ́n yà sí kí èjì pé fọ́tò wọ́n bá wọn ẹ̀bẹ́ ní nǹkan náà èèyàn ńlá ńlá wọn ni wọ́n yà sí ìgbé tí kúrò aláàjì dùn orí nù wọ́n falẹ̀ káàkiri àdúgbò káàkiri àdúgbò mission number 94 ìkóòdù sáàl fi risalatihi olùbéèrè ń béèrè ní mẹ́sìtì fún ẹsẹ̀ pé ala rasulullah sallallahu alaihi wa sallam jíṣẹ́ ọlọ́n sallallahu alaihi wa sallam inna an-nas yasna'una adu isuwar yu'azzabuna yawm al-qiyamah inna alladhina yasna'una adu isuwar معذبون يوم القيامة يقال لهم أعيوا ما خرجتم رجل من سماحتكم توديه معنا هذا الحديث وهل هو صحيح يعني aláwọn tí wọ́n ń ti àwọn wọ́n sọ pé dájúdájú àdébì sọ báyìí pé dájúdájú àwọn tí wọ́n ń yà àwọn akúkú wọ̀nyí àwọn ẹ̀rí wọ̀nyí tí wọ́n fìyà jẹ wọ́n nítorí alkiyama wọ́n sọ fún wọn pé ń tẹ́ dáyìí ẹ̀sọ́ aláyìí أرجو من سماحتكم للتوضيح وفكري سلايفني كمال ما انا هذا الحديث ثم حديثي وعلى هو الصحيح حديثا في ذلك وإذا كان حديثا صحيحا وإذا كان هذا حديث صحيحا في حديث بدر صحيح فما حكم الصور المتداولة بين الناس اليوم في الأصوات والمنازل والسيارات دون يوتا وينلو دي كونتري كاتي كونتري láàtún ní yẹn ti ẹ́sìtì ara láàrin àwọn ọjà láàrin ilé láàrin mọ́tò wasuwar matloba fi madaris àwọn teachers sọ pé a ní ìdíyẹ nínú àwọn schools wọ jami'at àti nínú àwọn universities jẹ́mí suwar bí ànúwà bí gbogbo tí kọ́tò lápúnirú rẹ̀ wọ́n máa hí àádọ́ suwar mutallala fi dìní دون سوى محبت إذا فرما تسمي حلال الناس أفيدون أفادكم الله إسوى الأنفع لله سيئان فعلي الجواب داون الجواب كان بك أنا أقول لك abazala ibe ta kai ma lokaci daga da asibar mero gbogbo wa kura lórí kíkẹ kuma ko kuma kuma ó ní yẹwa kí a ti mọ̀ tó fi ẹni kò tó fi lẹ́yìn náà owó ti di túláàsì yẹn lù wá lórí ẹ̀kọ́ ni ọlọ́run bá kó sí àmì nìkan fún wa náà aljawab ìdáhùn náà hàbà hadithu sahihun hadithu musulmi lẹ́ni رواه البخاري رحمه الله في صحيحه وغيره عن عائشة رضي الله عنها نعم بخاري با ألوكو باكي أتلمينا أذن وانو حديث شخص له مواصيل عائشة رضي الله عنها في الباب الحديث القرآن إنه البواديث منه هو حديث يقول النبي صلى الله عليه وسلم إن أصحاب هذه الصور يعذبون يوم القيامة يقال لهم عواتم أواب ويه وفي الجنة من القيامة اسمه يقول أي ما خلقتم يصدى لاي عوان كده عوان كده يصدى لاي وكان سبب ذلك أنه صلى الله عليه وسلم قبل من سفر قراءة على بيت عائشة سترا في التساور هنا نقول تسوى بأن يكون تبدلت وين يا يجوزك تباري من يرى مما عائشة رضي الله عنها لما ناري في قتل في الكولونا كنا وفيتشوس انه جانب وحتك الفجر وبدو بك فيها يكون وكان ان اصحاب هذه السور wọ́n ni dájúdájú àwọn tó máa yà àwọn àrùn wọn náà yóò agbóbó náà yóò mọ̀lùkìyàmá wọ́n fi àjọ wọn yóò mọ̀lùkìyàmá yóò pààlù bá wọ́n tó bá pé àyùmọ̀ kàràtùm ẹsẹ̀ àlà yìí tẹ́ dá kálá alẹ́ ìsọ́lá tó wọ sẹ́lẹ̀m ìsọ́lá wọn lọ́wọ́ kọ́mọ pẹ́lú tó bá pé aṣáájú náà àzábà yóò mọ̀lùkìyàmá sọ wéró ni àwọn tí àwọn olè jùmọ̀ mọ̀lùkìyàmá àwọn tó ń yà àwòrán wọ̀nyí kálá alẹ́ ìsọ́lá tó wọ sẹ́lẹ̀m kó lùmọ̀ sọ́wọ́rọ̀ fi náà gbogbo olùyà àwòrán iná ní ọwọ́ جعلنا من كل سورة من صورها صورها نفسا يعذب بها في النار بقوا والبقايا وفي مثل ثم في الجنة إن جعلنا علمت أصوام بعنوبة وقال عيدا عليه الصلاة والسلام لينا إكيونا ولنكم أبنزبا يكون من صور صورة في الدنيا أجب يا ورلاي كلف أن ينفخ فيه روح فيها روح موقفة قفة مثلي ليس بالنافخ إذا لم في فهذا كله يدل على تحريم تصوير ذوات الأرحام الدواب والطيور من بني آدم وقولين تقاسيك حرام كما يا من كذبا جهلني من الدواب وبعد جاون كونسي وكل والطيور أتوية وبني عادم إنسان كل ولذلك ممنوع بقول وقفوا العموم عاد إلى حديثي إلا بالضرورة إلا للضرورة يلو حديثي تقريب قول تنك بكتو أي أفضل أصول كلا في وقد قال عز وجل ولو سبحانه وتعالى وقد فعل لكم وقد فعل لكم ما حرم عليكم العلق ولفني إنت أسمي حرام فني إلا ما تركم إلي جنة ثلاثة فني هو ذاتي kíláàsì ní ká mú lọ àrùgbọ́dá sí ó ti yé náà فإذا كان للضرورة التي لا بد منها فلا حجر حرج في ذلك أقول أدولوني قلت لا فيني أصيب لي أعرف ذاتي عليك سيداوي لي نسبة الصوير الذي يؤتى عظيف عظيفة نفوس أبقى تميز هل هو من عاد الدولة أو من عاد الدولة يقاموا ثم هي في الأوسي إليه يكون في بايني إليه يكون في بايني ولا ناني إليه تجاناني إليه تنجيريا تعلم إليه ذات الدولة بايني حتى لا يشبه لغيري ثم جرعوا ثم جرعوا جرعوا حتى لا يستعمل رعوية من ليس من أهلها هذا ما بإدارية العمري إني العمري فإذا وجدت صورة لم يستطيع غير صاحبها أن يستنسبها إلى نفسه حبات وارك وفي الكوس يامك أني كوتي ترى لي قالوا مين تجي من يلي يقول قوت واني وما ذلك وهكذا عند الضرورات الأخرى بين بين كما في الثلاث مين مثل أصحاب الجرائم بيعرض أمام كريمينات أكجوي المعروفين متامة فإذا صورهم ولاة الأمور كما بحبا يبيك وطلع في المنتج كما لك أكليك وصبرون به نشروا صور بين الحراس في أطراف البلاد حتى يعرفوهم ويمسكوهم ثم بعد سنة وما تلعب فيك وتأكري láàrin àwọn ìlú àti àbìmọ̀ pé ah, àwọn ilé wọn wá wọn ò ẹmùsùnkún tó ìbú wọn àwọn ma aṣípa àgbàlì tí kó bá jù bẹ́ẹ̀ lọ tí jù bẹ́ẹ̀ náà láti ní ma tí kò ìlà dẹ̀rọ̀ra níwájú ọ̀sẹ̀ tó bá sára àrájá fi gbàlì wéré kò tí tú láti بخمس صور كفايا كفاية صور فثبت في صحيح عن علي بن أبي طالب رضي الله عنه أمير المؤمنين سؤال بأنه ست من الله سيدنا علي رضي الله عنه أمير المؤمنين أن النبي صلى الله عليه وسلم قال له اتحدث فصل مالك لا تدع صورة إلا تمسك حتى ما في فكرة قال عليك الحياة بقوة هكذا يقول النبي صلى الله عليه وسلم لعلي رضي الله عنه جاء لعلي صلى الله عليه وسلم علي ولو كجنسي لا تدع صورة إلا تمسها الحياة ولا قبرا مشرفا حديث عليك توقع عليه إلا سويتها لك أصدي فلات فلاتة توقع عليه أخرجه مسلم في صعيفه صحيح إمام مسلم قال صحيح وذلك يوجب عليك أيها المسلم إن المسلم أرجلوني هو مسلمين إذا رأيت في بيتك سورة قاري قنولير أن تزيلها فيقو سواء في جدار أو سور محفوظة عند أهلك بعث منه أترى جناني أبيت متخجو إنه أدوى إديري يجب أن تفلفها وتنفتها ìtọ́jú yẹn ni pé kọ́ fàáyà ní kọ́ yọkùn bẹ̀ bọ́lá ó ti àlẹ̀ ṣe nọmba 95 ọkùnrin sọ́lá tó fi hódùbọ̀ sí láti fi àtẹ̀sáwẹ̀ kí ni ìdájọ́ kíyàn kírun yàrá táwọn pictures wà kíyàn kírun yàrá táwọn pictures wà يقول سائر قل بير بير أصلي في غفوة الصور ممكن مما كيرنو يرى بيكي بيكي كصورة الصديق اللي متعلق على العاهد يجي بيكتوريني هو اللي مرعى إجناء أو صورة الإنسان أخر بينا وقد قال لي بعض الإخوة قواريا وكأنه ما يا إن صلاتك باطلا بسبب استكبار عاد الصور يقول جرني يقول جرني يقول جرني ماذا أفقد في مدة الماضية أما المجموعات الجاية مجموعات الألوية وما حكم الصلاة بارك الله فيكم إذا جاء يومي ونحن قصر البركة فيه الجواب إذا الصلاة الصحيحة يوم يوبجي يوم يدع من قال إن صلاة الباطلة فقد أدلت قال بحثة يقول لي ويدع جاء أثبت فلقرة الصلاة الصحيحة يسديد لكن يكره الصلاة في عاد الهجرة أما وقف أدنى كلمة يرى به كان في كسوان به إن تيسر غيره طبعا المبيت هذه الكلمة تجرار وإلا فصلاتك الصحيحة ما هو تبقى تريد منه إنه يتبقى كنه يا لا تبقى كنه يتبقى به فإنك لا تعبد الصور أو تفهم وفطه إنما صليت لله فصداتك صحيحا صحيحة وكل تتلوض ذلك إنه هدى لا يجيز لفق الصور في الحجر ويكمل تشف من يرى ولا لفق الصور في المقاتل ويكمل لما هو فكس ولا تعليق يعمل أما تبقى بل واجب إزالتها كما يلي بك حكم فيه فعليك أن تنسى أخاك أن يزيل هذه الصور المتعلقة إن توازك كوشي نصيحة معياري أيوة وما فيك في قوي وأن لا يبقاها في البقمة كوشي كل الليل بقول النبي صلى الله عليه وسلم نجرق لا تقل ملائكة بيتا في الصور ولا قلب أو ملائكة ونوليكي أو فيك سباوة فيك سباوة بيعجاء ولقوله صلى الله عليه وسلم لعلي أتقول تنزل سكتنا لك لا تدع سورة إلا أبتها ما في فبخنا لأتي قوف حكم قوة ولا قبلا مشرفا إلا فويتها من في تعالي كتبك عليه بكل ولما رأى فترا عند رسول إبا عائشة رضي الله عنها في تصوار مساوية بين بلدين القصيم ني عدود مموا سيدة عائشة تنافرها حتى القطق وقلب عليه الصلاة والسلام أفعقوا ما أفعقوا ما يبينوا عليه الصلاة والسلام وقال أصبحت إن عاص إن أصحاب عالي صور ومتون يعني في الأرواح يعذبون يوم القيامة وفي هذا جميعك ويقال لأصبحت أيما خلقتم أصد العيدة أنت فأنت تنسح أخلاق حتى يزيل صور معلقة هنا أوسنا سياف وما يعرف شوف يا ربك في قيكو وأما الصلاة الصحيحة ما المتوكل يراي أسديني ولكن يقرأ الصلاة في محل الذي في التساوي إلا عند حاجة ما مقروه أعفاء كما كانوا إنه يتوانس في البرابة أسباب الثلاث نقول أما إذا لم يتيسر غير صعب الطريقة لم تكن في غرومه ولا مسافر أيوة wọ́n ní ó ń kú nìkan bá lọ sí ilé ìdọ́ ọmọ ọmọ díkí ìgbà ní àní wọn so gbogbo àwọn yàrá yẹn kò sí yàrá títí sí pípò ṣé ò bá ènìyàn sí mẹ́ so tí wọ́n á fẹ́ yẹn náà fìlà ní wàá mú àwọn pípọ̀ àwọn àwọn fúnpẹ̀ yẹn àkọ́jọ́ sára ìdáná tí màá gbé ìlú ní máa rí wọ́n láti kírun tí wọ́n gbọ́ kú òun yàrá máa dá padà sí àyẹ̀rẹ̀ wọ́n wá sí ilé ìjọba wọn bọ̀ bí ọ̀rá yìí dá padà àwọn alẹ́kọ̀ọ́ fún àfáàní pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ti àmì ìdámi lábẹ́ kírun àwọn àmà fọ́tọ̀ wọn sí ìwà padà àfẹ́ àfẹ́ kama yọ kama yọ kò fi kí ìbàdàn ẹ̀rọ bìnrin fèrè bílẹ̀ kàbí nípa àbúlé ìbílẹ̀ tí wọ́n pé bí mo ṣe yìí máa gbọ́ pàtàwà lórí ẹ̀ ó ní ẹwà ọlọ́run kó sàlùwà bí ẹbí dìgbìlá àfáàsá tàjọ nínú ìṣẹ́ sunday nù bí tájọ́ fa ọ̀rọ̀ tí mo fún ẹ ní àdúgbò tí mo mọ̀ wọn ẹ̀rí wáyé pé bí àkóbá mo kà dábòtì àwọn ọmọ ilé kékeré gbogbo wọn ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ wọ̀ wọn lá àkọ́kọ́ sí àgbàlagbà gbé ni àwọn gbogbo ọdún mò ń sọ fún àwọn ọ̀dọ́ pé ọlọ́run ní ká ṣe zikir ní ní ká ń sílẹ̀ zikir ni ọlọ́run sọ́ra mọ̀ sí pé ọ̀wọ́ akíni sùgbàtà lè zikiri ọ̀rọ̀ yẹn wà wọ̀nyẹn la báyìí ti lọlé báyìí mọ̀ ọkọ̀ ní hadith lẹ́yìn ṣáà alùkọ́ hadith ní ẹ̀jẹ̀ agbọ́bọ̀ kẹrànlá tó sí wọ́ wà ráyì pàdé àkọ́yì àráyì kò fẹ́ yọ̀yìn ní yọ́kejì mú ní tó ìmọ̀ ìmùsùlùmí àti wàhálà lánàá ní ìdíkàpẹ́ àbí kékeré kan lákàá sórí ó dá àbí ìzẹ́bí kékeré ọmọ kékeré lọ́gbà wa ṣé na hasan tó gbà wa ní àfihàn ní nàbí ìṣẹ̀lẹ̀ olómi wà á sọ ọmọ kan ká ara àbí ìṣẹ̀lẹ̀ olómi fẹ́ sọ ó ní àfihàn ní rasulẹ̀ lábí nàbí ìṣẹ̀lẹ̀ mo hádìí ṣẹlẹ̀ mi bàbá bàbá bàbá yá mi ni dá máa yàrí ibùká sílẹ̀ máa láà yàrí ibùká. Gbogbo tó bá ń dáhùn sí sílẹ̀ kó lọ bí gbogbo ọlọ́dún ní ọmọ ẹ̀sìn mo ní ma ti ń dáwọ̀ sí alẹ́ mi sílẹ̀ wọ́n ń gbọ́dọ̀ àkàn ọmọ ẹ̀sìn ẹ̀yàn pẹ̀lú abdulrasheed ó láàmì yóò bí kí ni ná à mo ní ìwọlọmọ tó ń dáwọ̀ sí inú ọkà rẹ̀ èmi ọmọ ìwọlọ ọmọ tí orí dá pé kí á sàrátò sáfì mo ń dáwọ̀ sí ẹjọ́ tó kò fi kejì bí wọ́n ṣe lórí ọmọ pàfihàn lórí wani hasili sauya alhamdulillah wọ́n kalori ni wọ́n ni ya fati àmì ìlọ́tọ̀ kúrò bí i máa yẹ̀rí buka alátàrí ọgbọ̀lọ̀kọ̀bù tó bá ìgbà ó bí ọlọ́run bá kó sílẹ̀ nínú kọwa owó tó ọ̀tọ́ ní màá jẹ́lá ilẹ̀ ọlọ́run kó sílẹ̀ nínú náà ọ̀sánlẹ́mọ̀ ikẹ́ kẹjì sí tàbí ókùn tàfáàwé lọ́tí alábàákìníyà wà àléyìí lọ́tí alábàákọ́níyà وعليه صلصلة وغيره kí ni ìdájọ́ àwọn pictures tí wọ́n kójọ nínú àwọn sọ́pàá àtàríyà wà aléhì sọ̀rọ̀sáàlì gbogbo ṣogun lórí ẹ̀ ó dé wọ́n bìtùn àwọn nǹkan eré nǹkan eré wà ló بعد بكائية وقلب وقلب صلصال في كل أغراض الملازمة وأشياء التي تدخلها في بيوتنا في صور فيها فيها صور وعل فرد بأشياء من أجل صورها عملة أنا كنت تمالي ما بيكتب أما بيه غير راجع ليسي أما قلوا جلالا أما بيكتب ọkùnrin àbáwọn rọ́bà àwọn bags a gbogbo àwọn sì ń gbé wọn nílé wa láwà fún ọkùnmọ́ gbé nǹkan báyìí wọn nílé wa ni àbáwọn ayọ ẹrù ní àmàdà àdánù yóò fa ha gbogbo ilé yàn títí فالفراش ممتهنة والوساد ممتهنة أكجوي كل دول على كأس أن يقول يعني أنت ملايين يقول على بيلو عنقو إلي ملايين عنقو إلي ملايين وقال الله صلى الله عليه وسلم في قدمه وقال الله قال وهي dáwọn ربما yìí على àlàkà كل وجهة lọ jà sí gbogbo àkọ̀lá خذي فلا يدر ما فيها من الصور إن شاء الله منفوذ عن بين قدر وقلوب ولوبة لأنها كل من تهنا تبقى بلاتها أحلى يقول لك لك أنت بعد ما بقدر مقلين تمام bẹ́ẹ̀ àwọn afẹ́ àṣọ òwúrẹ́ tó pọ̀ wọ́n á ní eléyìí wà ní fún ìdájọ́ kìtì bí pátá bí tòṣù bí kọ́wà permanent bẹ̀ lẹ́yìn náà ilé ìsìnkú di mìíràn bí wọ́n kọ́ máa wù lábá lọ́bẹ̀ àwọn ìpìtọ̀ àbí ẹ̀kọ́ ni wọ́n ti kúndẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ti lóṣè yẹn lọ́rọ̀ pé bí ìyẹn wọlé lọ́ọ̀tì mi ò ìmọ̀pá wọlé lọ́ọ̀tì yìí náà pé هذه قم بالتوبان كان ماريا فتوه صوت كتبها قول لما والله تعالى أعلم عودي إيه؟ نعم وعليكم السلام Àwọn ọgbẹ́ni ọgbẹ́ni wà ní ẹ̀sùn mẹ́yà tààrà rẹ̀. àbúrẹ́ nìkan fẹ́ kí mo ní ilé ìjọba lọ sí wọn ó fi bẹ́ẹ̀ tọ́jọ́ tí wọ́n tún rí ẹni náà ló bá kí mo gbà ṣé fún òtún yẹn ló ṣe dédé bí mi. ọ̀rẹ́ tó bá rí bomi ìkí òun láì jẹ́ pé ó kúrò lórí ẹsẹ̀ yẹn fi dáa jù. tó bá rí bomi ìkí ó lè kà ó lè kà. wọ́n fẹ́ bí ìyọ̀wọ́ àlejò báyìí ó lè ṣá ẹgbẹ́ yẹn kó kàn lẹ́lẹ́gbẹ̀ẹ́ ọmọ yẹn làgbàlẹ̀ ìtìbù ní ráyè kírun jàmá àdíjò ní ráyè kírun ó díẹ̀ wà náà bẹ́ẹ̀ àmá ẹgbà mí yọ máa fàtí ṣe yẹn ní jẹ́ ọgbọ́ ọ̀dá yẹn ní ọkà níbi sí àwọn ọ̀sọ̀ kan àtàyẹ̀ ń bì báyìí àtàyẹ̀ àwọn ọ̀sọ̀ ọ̀sọ̀ olóra sínú mọ̀ ya rasulọ́lá ǹkẹ́ yìí wàá fẹ́ rẹwà bùnmi alábìlì wọn náà bọ̀lù nítorí wọn náà bá fẹ́ mọ wọn náà bọ̀lù lọ́kọ̀ ọdún lánàá ní sẹ́ni kára kíríkà fún mi ilé ẹni kẹfẹ́ máa sọmọ náà wọn bùnmi ní gbọdọ̀ ọ̀dà nǹkan kan ayé ẹ̀kọ́ ní bọ̀dọ̀ dáwọ́dà ọkọ̀ yìí wọ́n á lè kún un sọ́lá àwùjọ́lá. lájọ́ àwọn tó tó tí wọ́n máa ń wọ ìwú àti ọgbọ́n ọgbọ́n bẹ́ẹ̀ni ọgbọ́mù bẹ́ẹ̀ni ọgbọ́mù ọgbọ́mù irú kíkà fún ọgbà ẹ̀ráka ọgbọ́n tí kìí irú ìyá ọ̀nà nù wọ́n ya òkú tó mẹ́ o àmọ́ ọ̀nà bí Ibrahim yẹn bá mi tó bá dó ń bẹ̀ òun yóò máa kà omi ní gbogbo kó wájú mẹ́rin kó gbogbo ti gbàgbà yìí tó bá rẹ̀ jà àti tẹ́gbẹ̀rẹ̀ wájú mẹ́rin àwọn gbèsè ìtọ́wọ̀n wánú ah, kí ni ọmọ Ibrahim ṣe obìsíkọ́ àwánù ìtọ́wọ̀n ọ̀tá wá ní ó ní àbójúrí nù yẹn ó kọlọ́kọ́ wọ́n àmì àmì àmì àmì àkàtí ìrìkí wọn tánù èyí maka láti lọ lébà lójú àfẹ́dà láti lọ lébà ọkọ̀ bá mi ní ma wá ìmọ̀ owó ọkọ̀ bá mi lẹ́yìn bá rí kó mọ́ jẹ́ owó wọ́n àríkò ọ̀dà ẹni kan ó dákà jọ lọ́jọ́ náà ó ní tí wọ́n tẹ́ fúlù bọ́lá ní mi ó ní kí ló dé ó ní àwọn akíní bọ́ọ̀dù rẹ̀ ó ní kí fúlù ó bá ti bá wọn mo bẹ̀rẹ̀ ní ìdí àwọn ìyá ìyá tọ́jú àwọn owó tí ní owó mẹ́sì náà ti sọ Yorùbá nígbà ìjọba ní ẹnu ní ní ṣe kìtì tó àlùfẹ́ rárẹ́rẹ́ wéra wa ọlọ́ọ̀bá kó sọ̀dọ̀ nìkan wa سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك